rẹ̀ púpọ̀ síwájú. àṣàlàyé rẹ̀ bákan náà àtúnmápẹ̀júwe wa àṣe pírátíkà rẹ̀ àfúnra wa ní iṣẹ́ lórí ẹ̀ lórí nǹkan tí a ti sọ síwájú. àwọn nǹkan wọ̀nyí ìpè ó jẹ́ kí ó lè dúró òun náà ní ká máa ṣe mùrọ́jà rẹ̀ ká máa ṣe àkàtúnkà rẹ̀ torí pé ìmọ̀ tíyẹn bá ń kọ́ ó níbi kéèyàn máa tún gbéyẹ̀wò ó ní kéèyàn tún máa tún kọ́ kéèyàn máa pàtì látara ìmọ̀ tún gbéyẹ̀wò yìí ìmọ̀ tún kọ́ ìmọ̀ tún gbọ́ yóò yẹ kó máa rinlẹ̀ ní ọkàn yẹn kì í sọ̀rọ̀ àlìfàrọ̀ ìdù ọ̀rọ̀ ogún nìkan ni eléyìí bá wí dábàá tó ń kọ́ ní mẹ́ẹ̀sì agbọ́dọ̀ mọ̀ ṣàkólé kan rẹ̀ kódà ìmọ̀ àtàyé náà ọgbà ká mọ̀ ṣe rìvíṣà rẹ̀ eléyìí tó ṣe pàtàkì sẹ́nu kọ̀ọ̀kan wa ni torí pé àwọn nǹkan tí à ń kọ́lé ní tere èjì tere dábàá tó kọ́ lẹ́yìn tó ti pọ̀ ni ṣùgbọ́n bí yẹn ṣe ń fi kan kún kan tí yóò bá mọ tún gbé kó máa tún gbọ́ kó máa tún yẹ̀ wò lórí pé àwọn nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ òun ti ń gbàgbé a gbọ́dọ̀ ní táìmù fún àwọn tá a bá lè kánú tíra ká ní táìmù láti máa tún ká àwọn tó yẹ pé gbígbọ́ náà là ń gbọ́ ká tó mọ̀ tún gbọ́ àwọn tí wọ́n ń gbọ́ nǹkan tí ò dá tí wọ́n ń gbọ́ orin ẹ̀rí pé látara àgbọ̀ tó gbọ́ ló di pé wọ́n wá sórí èmi ò kọ orin ojú kìíní ojú kejì nínú kẹsẹ̀tì kò sì ní ìfìkan pè kan kì í ṣe pé ẹ̀ka lòun náà mọ bí kò ṣe pé látara àtúgbọ̀ yẹn ni pàtẹ́ntì ṣe tí ò dá wa lè ṣe lé tó bá bara rẹ̀ báyìí pé làwa táwa ń kọ́ tó dáa táwa pàtó tẹ́gbẹ́ kan ìyẹn ò bá mọ́ ìlànà fi ń rọra wa pé gbogbo ohun tá a bá ń gbọ́ ni wàá sí bóyá tá a lọ nílé kéwú bóyá lọ prógámù kan bì kan ní lọ́ba kọ́ wa ń bẹ ká gbìyànjú ká tuntun gbéyẹ̀wò nígbà tó bá kú àwa nìkan. bákan náà a ní wọ́n ṣe mọ̀sákàrà rẹ̀ láàrin ara wa bí a bí tá a ti ń gbọ́ ní kájọ gbọ́ papọ̀ kájọ ránra wa létí eléyìí nínú ojúṣe wa ni. kọ́lọ́mbà sọ́nà ọ̀tá lá ti ọmọ ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. náà tí a tó máa tẹ̀síwájú ti yẹ pé ní a ti sọ púpọ̀ nínú díẹ̀ tá a fẹ́ kọ́ra wa nínú ọ̀rọ̀ ogun tó pa jẹ́ pé a pé ní èyí tá a bá kọ́ ń bì díẹ̀ náà ṣì ni kò tó nǹkan kan nínú tí ọ̀rọ̀ ogun kó sínú ìwọ́n ká lọ́ra wípé ní àwa akẹ́kọ̀ọ́ káwa náà kí a mọ̀ ń pa rẹ̀ bó ṣe wù kó mọ́ náà la fi àtibí tí a ń sọ yìí. inú tí a ti sọ síwájú òun náà ni àwọn ogún tó ní iye tá ń pè ní al-furudul muqaddara ayẹkọ̀yẹ akó ní àwọn al-furudul muqaddara yìí ó pín sí mẹ́fà alákọ̀ọ́kọ́ òun náà ni anesu one over two ti ṣe half ìran àwọn èèyàn kan àwọn ó jẹ irun tí ó máa jogun tiwọn nínú àwọn tí ó jẹ ẹni ọkọ ìyàwó wa nígbà tí ìyàwó rẹ̀ ò bá tí ò bá bímọ tí ìyàwó rẹ̀ bá kú tí ò lọ́mọ láyé àtàwọn míín náà tí wọ́n jẹ nẹsù nínú àwọn alifurudul muqaddara ìwé náà ní arúgbó táwọn sí kọta one over four àṣàlàyé àwọn tí wọ́n jẹ eléyìí náà náà tó máa ń jẹ́ one over four ta ni ó sọ ẹyọ kan fún wa nù ọkọ nígbà wo títa ni ò bá bímọ nígbà tíyàwó bá bímọ ọkọ jẹ one over four síbẹ̀ ni ẹ́ ani tíyàwó bá bímọ tíyàwó kó tó lọ́mọ láyé ọkọ jẹ one over four nínú ogun tí ìyàwó rẹ̀ fi lẹ̀. èèyàn méjì náà ni wọ́n jẹ́ wọn lọ́ra fọ́ ẹnì kejì ń tani. ìyàwó nígbàwó nígbà tí ọkọ rẹ̀ tó kú ò bá ṣe kiri tí ò bá bímọ tí ò lọ́mọ tí ò lọ́mọ ọmọ bàbá ní kò bímọ yẹn obìnrin pé kò bímọ ilé ẹ̀kọ́ ti bímọ kọ́mọ yẹn ti kú ìgbà tí òun ló padà kú kò wá sọmọ kẹkẹ fún mọ kò sọmọ ọmọ fún ìfikọ́tò kí kò bímọ náà láàgbé àwọn ẹ̀kọ́ méjì tó máa ń jẹ wà nígbà fọ́ọ̀mù ìyàwó àti ọkọ pẹ̀lú kọ́ndíṣàn kálukú wọn. bákan ní ogún tó ní ètò aṣọ síwájú òun ni asumun one over eight one over eight èèyàn kan náà ni máa ń jẹ tálẹ̀ èèyàn kan ìyàwó nígbà wo nígbà tí ọkọ rẹ̀ tó kú bá ní ọmọ láyé bóyá ọmọ ọkùnrin àbọ̀mọbìnrin àbọ̀mọ ọmọ ọmọ rẹ̀ ọkùnrin bí ìyàwó máa jẹ one over eight bákan náà nípa ti ṣàlàyé ó náà ní àfọlùfáàn two over three nínú ogún àwọn tí wọ́n jẹ ń lọ bí ikọ̀ mẹ́rin inú wọn ni ọmọ obìnrin tó kó bá bímọ tó lọ́mọ obìnrin tí ò lọ́kùnrin àwọn ọmọ obìnrin ọ̀sọ́kùnrin láàrin wọn tó bá ti jẹyọ kan lọ ọ jẹ trovatre àbí ọmọ ọmọ obìnrin tí àwọn náà jẹ méjì tó kó sí kankan àwọn ọmọbìnrin ó jẹ trovatre bẹ́ẹ̀ náà ni àwọn míì náà tó tó kù sínú oúnjẹ nínú wọn ni àwọn ọmọ ẹ̀yẹ òkú lóbìnrin ọmọ ẹ̀yẹ ọmọ bàbá tí wọ́n ju ẹyọ kan lọ tó kù wá lọ́mọ kò lọ́mọ ọmọ kò ní bàbá wákan náà àwọn ọmọ ẹ̀yà yìí náà tọ́jú ọmọ ẹ̀yẹ ọmọ bàbá obìnrin gbogbo wọn kò sí ọkùnrin láàrin wọn wọ́n jẹ tó bá tiri nínú àti wọ́n tó jẹ tó bá tiri ó ní àwọn àǹtí ọmọ ìyá òkú lóbìnrin tó jẹ́ ọmọ bàbá tí wọ́n yé ṣe ọmọ ìyá pẹ̀lú kọ́ndíṣàn tá a kà síwájú tí wọ́n tún wá lé ẹyọ kan pẹ̀lú kọ́ndíṣàn kó kó má ní bàbá kó má ní bàbá bàbá kó má lọ́mọ kó má lọ́mọ ọmọ bákan náà àwọn kó má ní ọmọ ìyá ọmọ bàbá àwọn tó tún wá jọ ọmọ bàbá tó jẹ́ obìnrin yìí náà kó má sí. Si, ọkùnrin láàrin wọn ìgbà yẹn a ní òkú jẹ kíni àfọn àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá yìí wọn ò jẹ tòwòfà tiri nínú tí wọn tún nínú ogún tó tún ní iye tá a ṣàlàyé síwájú òní absolute tàmọ̀ sí one over three absolute one over three ta ni ó jẹ náà bàbá. Sanaja one over three. Ẹ ìyá nígbà wo? Nígbà wo ni ìyá òkú máa jẹ one over three níbi ogún ọmọ rẹ̀? Nígbà tó ọmọ rẹ̀ ò bá ní ọmọ tí ó sì ní ọmọ ọmọ. Bákan náà tí ò lọ́mọ ìyá tó ju ẹyọ kan lọ tí òun lọ́mọ ya tó ju ẹyọ kan lọ òkúkú kò lọ́mọ kò lọ́mọ ọmọ kò sì ní ọmọ ìyá kankan abólẹ́yọ ọ̀kan péré ìgbà yẹn ìyá rẹ̀ ó jẹ one over three. bákan náà nínú àwọn tó jẹ one over three òun náà ní one over three nínú wọn ni àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá tí ìyá bí síbì kan ìyẹn pé àwọn àtòkù ìyá ló pa wọ́n pọ̀ iye kan òkú èèyàn kan kú lágbójúwe ó wá láwọn ọmọ tí ìyá rẹ̀ ti bí síbì kan àwọn àjẹyọ kan lọ. ẹni tó kú yóò wá lọ́mọ rárá bẹ́ẹ̀ ni kò lọ́mọ ọmọ bẹ́ẹ̀ ni kò ní bàbá àwọn ọmọ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bí sì kan kan ju ẹyọ ọ̀kan lọ àná jẹ́ kínní ọ̀run bá náà la ṣàlàyé mọ́sálà kan wa tá a pè ní àlè ní agbègbè yìí náà ìyá ó jẹ one over three ṣùgbọ́n one over three yìí à ń pè ní àsolóso lè bá a bí èyí tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tí wọ́n bá pín tán. nígbà wo ni eléyìí ó máa ṣẹlẹ̀ à ń gbà tí èèyàn bá kú tó fi ọkọ lẹ̀ ìyá àti àti bàbá àbó fi ìyàwó lẹ̀ ó fi ìyá àti bàbá lẹ̀ eléyà ti ṣàlàyé ẹ̀ síwájú nínú tí a ti bára wa sọ. bákan náà nínú ogún tí ó ní iye tá a mọ̀ sí alfurudul muqaddaro tí a ti ṣàlàyé síwájú ó ní asudus kílápé asudus one over over six àwọn tó máa ń jẹlé yìí pọ̀ nu wọn ta ni ni bàbá nígbà wo nígbà tí ọmọ rẹ̀ tó kú bá fọmọ lẹ̀ àbí ọmọ ọmọ ló fi lẹ̀ látún ní ó jẹ́ one over six ìyá bí ṣẹ̀kan náà lọ́dún àti bàbá nígbà tó ọmọ rẹ̀ tó kú bá fi ọmọ ẹlẹ̀ àbí ọmọ ọmọ ẹlẹ̀ nínú àti ọ̀tọ̀ jẹ́ one over six ni kátó débi kátó débi yóò ó kú àlìjádù kí ló bàbá bàbá wọ́n jẹ́ one over sixty mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú kí òkú mọ́ ní bàbá láyé wọn ni. àbí jádà kíláàsì jádà ìyá ìyá àbí ìyá ìyá wọ́n ní gírámọ̀dà yẹn ìyá ìyá yẹn àbí ìyá bàbá yẹn ìyá ìyá àbí ìyá bàbá. sọ́mi yẹn ti bá wà papọ̀ ní ẹ ní yàyà tó sì ní yà bàbá òkúkú ó ní yàyà ó sì ní yà bàbá ṣùgbọ́n kò ní ìyá láyé mọ́ ìyá ìyá àti ìyá bàbá rẹ̀ náà jọjọgún kí náà jẹ ọ̀nà bá ti tẹ ẹyọ kan náà méjì jọjọ àjọ dùmọ́ ṣùgbọ́n tí ìyá bá ti wà láyé ọ̀ṣọ́gbọ́n tí ìyá ìyá mọ́ náà náà tó ti jẹ́ ọ̀nà bá ti ó ní. ọmọ ìyá òkú lóbìnrin ọmọ ìyá òkú lóbìnrin ẹ̀ka tó débẹ̀ yẹn na àkèká kọ lọ ọmọ ìyá òkú lóbìnrin nígbà wo la èèyàn ti lọ bẹ́ẹ̀ inú àtàjẹ tó wà one over six ó ní ọmọ ìyá ọmọ ọmọ òkú lóbìnrin ọmọ ọmọ òkú lóbìnrin ẹyọ kan náà jẹ́ ní àmọ́ pọ̀ nígbà wo nígbà tí òkú bá ní ọmọ obìnrin ẹyọ kan tọmọ obìnrin ẹyọ kan wá gbẹ́ lò ó gba nísù ó gba áf àwọn ọmọ ọmọ wa gba university kó lè bá jẹ́ kínní kó lè bá jẹ́ sọ̀mùsánì wọ́n táwọn ọmọ òkú lóbìnrin bá ti gba tó tọ́ọ̀dì tán tí sọ̀mùsánì tó tọ́ọ̀dì ti pé látọ̀dọ̀ wọn kò sí nǹkan kan fún ọmọ ọmọ òkú lóbìnrin wọn àyàfi mọ́sálà tá a mọ̀ sí aláàkú sàáìd tá a ti ṣàlàyé ẹ̀ fúnra wa ń gbà wọn. bákan náà náà tán ti jẹ one over six òun ní tani òun ní ọmọ tí òkú bí síbì kan ọmọ ìyá òkú àti sọ lóyè lẹ́ẹ̀kan àbí nígbà tán bá pọ̀ nìyí tó ẹ pẹ́ yọ ọ̀kan péré ni òkú kúrú sí ọlọ́mọláyé àfọ̀n ó ní ọmọ ìyá tí ìyá rẹ̀ ti bí sí kí wọn ẹ̀kan tó wá jẹ́yọ ọ̀kan òkun ò wá lọ́mọ bákan náà kò ní bàbá kò lọ́mọ ọmọ ẹni ọmọ ìyá rẹ̀ tó wá ń bì kan yóò jẹ́ wá ń tó bá jẹ́yọ ọ̀kan lọ́ńkọ́ ẹ́ tọ́pọ̀jọ́ ẹ̀kan lè dúró jẹ one over three àti fàyẹn lẹ́ẹ̀kan atọkùnrin wọn àti obìnrin wọn déédéé náà ni ó jẹ tí wọ́n jẹ anibi tí ogún ọkùnrin àtòbìnrin ti máa ń ṣe déédéé oníkẹyìn ẹ fẹ́ jogún ọmọ ìyá wọn tí àwọn bí síbi kan bákan náà ẹni tó tó jẹ one over six òun ni ọmọ ọmọ bàbá òkú lóbìnrin nígbà tá a bá ráwọn ọmọ ìyá ọmọ abárọmọ ìyá ọmọ bàbá òkú lóbìnrin tó ń jẹ áàfù àwa fún ọmọ bàbá ní one over six ó lè bàmá jẹ́ olùbán wọ́tà máa yẹ òkú lóbìnrin tẹ́lẹ̀ bá ti pẹ́ two third lọ́jọ́ máa yẹ ọmọ bàbá kò sí nǹkan fún ọmọ ọmọ bàbá mọ́ àfi mọ́sálà tá a pé al-akhu eléyìí ni àwọn àlàyé tó wà fún àwọn ashabu sudus láti ṣàlàyé wọn. náà àkọ́kọ́ a ní béèrè fún wa ń bì ogun ta ló níye mélòó ni wọ́n ẹ́ mẹ́fà tani ọkà mẹ́fà fún wa nam ogun tó níye ẹ́ one over two là ń pè ní kíni níṣu ẹ̀hán kílá yìí ń orobo one over four ẹ̀hán one over eight yìí ń ẹ́ sọmọnù tani ó sọ mẹ́ta yòókù solus kíni yóò ọrùn bá tiri solus kíni yóò ọrùn bá sí sókè yọkan ẹ ani solusani tó bá tiri ògbélé nẹni tí a ti ṣàlàyé fúnra wa síwájú náà lẹ́yìn yẹn àtúwá ṣàlàyé àwọn mọ́ṣálà míì tí ó tún pàtàkì nínú tá a ṣàlàyé òun ni mọ́ṣálà àlàásọ́bà àtàásíf ogun tí ò níye àwọn kan wà tá ní ogun tí wọn èé níye gbogbo ogun tó bá bí tani asọ́bà là máa ń jẹ bí tani bí ọmọ ọkùnrin ọmọ ọkùnrin àti tani. ẹgbẹ́ àbámọ́ níye ìyẹn làbí ní sùdùsù ọ̀nà mẹ́ta àbá lébi jogún ọ̀nà jogún tó níye ọ̀nà jogún tó níye ó méjèèjì pọ̀ ní ìgbà mi. àtọ́tún máa ń jogún tó níye ni ọmọ ìyá òkú lọ́kùnrin ọmọ ìyá ọmọ bàbá àbí ọmọ bàbá àtàwọn míì náà àwa ní àlàásọ́bà yìí ó pé sí mẹ́ta alákọ̀ọ́kọ́ àlàásọ́bà tú bìnnẹ́f àwọn èyí ò ta ló kó sínú kí ni gbogbo ẹ̀ táwọn bẹ̀ ẹ́ alọ́kùnrin gbogbo wọn obìnrin kan lè wà ń bẹ̀ kí lóbìnrin o ẹni tó tú okùn ẹrú nínú al-asabatu bin nas ní al-abuwa alijaduwa ibunuwa ibunu ibunuwa akuwa akushekik akulab al-am onku ibunu al-am àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó wà fún al-asabatu bin nas kí ni ẹ̀sà wọn olùgbéta bá rí ìkànnù wọn páàrẹ́ lómi lẹ́yìn ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ ó lè palẹ̀ mọ́ gbogbo ogun lápèjúwe a rí ọmọ ọkùnrin kan téèyàn bí àbọ̀mọ ọkùnrin méjì ẹni ò níyà kò ní bàbá kò níyàwó kò ní kan kí ni ó ṣẹlẹ̀ wọn kò gbogbo ogun kódà kó jọ ọmọ kan àbí bàbá ọkùnrin ẹni kò síyà fún kò síyàwó fún kò sọmọ fún kò sọmọ ọmọ kí ni bàbá yẹn ó ṣe lóko gbogbo ogun wọn káyé kó obìnrin ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá bóbìnrin ẹyọ kan kò ní ìyá kò ní bàbá kò ní kankan kí lọ́wọ́ obìnrin yóò gbà ní ìsúná ni kò lè kó gbogbo ogun obìnrin tó lè kó gbogbo ogun aléyìn ẹ̀kan náà ni òun náà ló lè jẹ́ àlọ́ asọ́bátò bẹ̀ náà sùn tálẹ̀ ní náà òun lẹni tó tú okùn kó lórí ẹrú ẹni tó túlẹ̀ lóko ẹrú yẹn tó bá kú tá àbárẹ́ ni tí ó jogún ẹ̀ tani ó palẹ̀ mọ́ gbogbo ogun jẹ́ mọ́ ẹ́ ẹni tó túlẹ̀ gbogbo eléyìí la ti ṣe ní àlàyé fúnra wa a ní àlọ́ asọ́bátú ẹlẹ́ẹ̀kejì ní àlọ́ asọ́bátú bìlọ̀gáyè èyí ò mọ̀ wá láàrin sani irú ọkùnrin wo ọmọ òkú àti ọmọ òkú wo ọmọ òkú lọ́kùnrin àti ọmọ òkú lóbìnrin àìgbé tó kó bá kún èyí fọmọ ọkùnrin àtọmọbìnrin lẹ́ẹ̀ ogún ọmọbìnrin yẹn lè ṣe ètè fárúdù mọ́ táwọn àlọ́ pé yóò jẹ ní sùn yóò jẹun kò sí yẹn fún náà mọ́ kí wọ́n á ní ó jẹjẹ mọ́. kí ni ó jẹ nígbà tó ń àtọkùnrin ti pàdé ìyẹn pé ọkùnrin ó máa mú ìlọ́po méjì tiẹ̀ ọkùnrin ó máa mú ìlọ́po méjì ti obìnrin yẹn là ń pè ní àlàáfọ́bátú bẹ̀lẹ̀kẹ́yìn èyí ò máa ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá òkú náà ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin àtọmọ ìyá ọmọ bàbá lóbìnrin tó bá jọ pàdé lọ́fẹ́ jogún ọmọ ìyá wọn bóun náà ṣe jẹ́ ọkùnrin mọ lọ́kọ méjì ti obìnrin náà bẹ́ẹ̀ náà ni àtọ́fẹ́ ọmọ bàbá wọn mo yẹ pé ní ọmọ ìyá tí a gbé síbì kan ni alátọkùnrin àtobìnrin dédé náà ni. Nà ẹlẹ́ẹ̀kẹta ni àlàáfọ́bátú máa lẹ̀fẹ́ yìí. Ìyẹn ó máa ṣẹlẹ̀ láàárín ọmọ òkú lóbìnrin àti ọmọ ìyá òkú lóbìnrin. Tábàárọ̀ ọmọ òkú lóbìnrin tó bá gba áf. Parí ìyá òkú bóyá ìyá náà wà tó gba one over six. Táwárí àǹtí òkú tọ́jú ọmọ ìyá ọmọ bàbá yóò ṣe kí Yóò kó yókù ogun tẹ̀ náà ní níyì mọ́ sọ́yẹ pé òun àti ọmọ yóò kú lóbìnrin lájọ rí ọmọ yóò kú lóbìnrin gba ah, áàfù nínú ìṣẹ̀lẹ̀ ó gba áàfù ló kú àbí tọmọ yẹ òkú ọmọ òkú lóbìnrin bá jẹ́ méjì mẹ́ta tọgbà tó tọ́ọ̀tì awárẹ́ àwọn àǹtí òkú tẹ́lẹ̀ àwọn ṣe wọn kò lókù yẹn là ń pè ní àlàásọ́bá tú màálẹ̀gá yẹn mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ṣàlàyé ní ìsíwájú bákan náà tá ṣe lálàyé fún wa ní alhajibu báwọn yẹn ti máa ń kọ́ fa ara wọn tètè lè bá ti wà ọkọ fa ilé ilé òní jẹ kó jogún àbí òní jẹ kó jẹ báyìí mọ alhajibu mélòó la ló pín sí mélòó ni hajibu pín sí o àbábọ̀ àti ìyàwó ń kọ̀rọ̀ ni alhajibu hajibu hiriman àti hajibu nafsọ́ọ̀lù kí lọ́la kọ̀ọ̀kan kí lọ́la ẹ̀kejì. ìyẹn pé ájúbọ ẹni tá a kọfà pátápátá oní ìrìmán ń rẹ kò ní gbà rárá tani fún alákòjúwe ẹ bàbá bàbá àti bàbá kí ni ó ṣẹlẹ̀ tó bá ti ní bàbá bàbá máa kọ́ dé ní gbà rárá ni yóò kọ́ dé ìyá ìyá bẹ́ẹ̀ ni ọmọ òkú lọ́kùnrin yóò kọ́ dé ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin ọmọ ìpápá jùlọ ọkùnrin yóò kọ́ di kíni ọmọ bàbá. bákan náà a ní hajibu nọksọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì nu kí ni ìtumọ̀ yìí òun ni pé ní kò ní yóò kọ́ di kò ní jẹ́ kó gba tó yẹ kan koni ṣùgbọ́n kò ní kọ́ di láì ní gbàrà rárá máa ṣẹlẹ̀ kò sí iye ìgbà ìyẹn pé bàbá òkú bàbá òkú kọ́ àpèjúwe yẹn ẹ̀rọ wa bẹ̀ ẹ̀tún mi wá. Ayọ̀ ìyẹn pé ní bàbá òkú àtọmọ òkú tí ò bá sí ọmọ ó ní etí àbọ̀ gbà ogún ló tẹ̀ nínú iye àbí bọ̀tọ́ wọn bá ti wá ń kọ́ yóò ní yóò wá dínkù olùkọ́ àbáyọ̀ nígbàgbọ́ yóò gbà bẹ́ẹ̀ náà ni ọkọ asọ́lẹ̀ kan pé nígbà tí yàwó bá bímọ èrè lọ́kọ́ gbà one over two ṣùgbọ́n tí ìyàwó rẹ̀ tó kú bá bímọ òun ló bí fún ni abẹ́lómi ló bí fún èèlò lọ́kọ́ gbangba one over four kí ló ṣẹlẹ̀ yẹn ajibu nọkùsọ́ọ̀nù ó sì gbà ṣùgbọ́n ó dínkù ní kéde pé òjò ó gbà mọ́ rárá àṣàlàyé lé àwọn sọ pé àwọn kan wà tó yẹ pé ajibu lè ṣẹlẹ̀ sáwọn ajibu èrìmọ́nù pé kọ́kọ́ dí wọn ká má gbà rárá kò lè ṣẹlẹ̀ sí wọn ajibu nọkùsọ́ọ̀nù lè bá wọn tí ó di nǹkan gbà kó ṣùgbọ́n pé wọn nígbà rárá tí bá ti rí wọn bí ogún àwọn mọ́tò gbani bíi ta ni. Eh? ọkọ àtìyàwó kò sí pé ẹlẹ́nìkan gbá ìyàwó dànù àbẹ́nìkan gbá kínní ọkọ dànù kò sí tó lè gbá wọn dànù tẹ́ bá ti ráwọn bíi ogún wọn gbà àdìyọ àwọn eléyìí là ń pè wọn ní tó ṣẹlẹ̀ tí wọn là ń pè ní ẹ hajibu ìrìmọ́nù lè ṣẹlẹ̀ tí wọn à nùfọ́ọ̀n ṣùgbọ́n ìrìmọ́nù lè ṣẹlẹ̀ náà bákan náà sátó ni ó lè ṣẹlẹ̀ síbẹ̀. ṣé pé ní tí ó jẹ yóò dínkù wọ́n kò mìíràn pé kò ní jẹ rárá tátún ni ọmọ òkú ọmọ òkú kò sí tó lè gbọ́ ọmọ òkú dànù lọ́kùnrin ni àbí lóbìnrin a tó kó bá bọ ọmọ obìnrin kan èlò ó jẹ tó méjì mẹ́ta ńkọ́ tutọ́ ṣe pé tutọ́ bọ̀dọ̀ ó dínkù ni kò sí tó lè gbàdánù pé ọmọ òkú kò lè jẹ rárá kò sí. sábàtì ráwọn yẹn ń bi ogún wọn jẹ bẹ́ẹ̀ ni kí tó ni ìyá àti bàbá tó ẹ̀dá yẹn mọ́wọ́ ìyá àti bàbá ọkọ àti ìyàwó ọmọ òkú direct lọ́kùnrin àti lóbìnrin kò sí tó lè gbà wọn dànù tí ò ní jẹ́ kí wọ́n jẹ ogún nítorí ó ṣẹlẹ̀ tí wọ́n ní hajibu luxon tí ó di iye tí wọ́n jẹ kù ṣùgbọ́n ká má jẹ rárá wọn ní ìṣẹ̀lẹ̀ sí àwọn gbogbo eléyìí náà ni a ti ṣe ní àlàyé síwájú. bákan náà ọ̀nà táyìn wa máa fi ń ríra wọ̀nyí àtàlàyé ẹ̀ báyìí àyè tí wọ́n ṣe tààfíìbù náà ogún tí ò ní aṣàlàyé a níbi tààfíìbù ibi tá a gbọ́dá jù fún ní jáníbu alìbùnúwà ìjọmọ ìjọmọ apájọlọ ọmọ ọkùnrin lápẹjọ yìí dábàá ní òkú ó fi bàbá àti ìyá lẹ̀ àbí ó fi bàbá lẹ̀ ó fi ọmọ ọkùnrin lẹ̀ hmm? Ayiwa, o baba bàbá lẹ̀ ó fọmọ ọkùnrin lẹ̀ àti ìyá rẹ̀ nínú ta kálẹ̀ yẹn níbo ni tàṣíbù wa mẹ́ tani ó jẹ tàṣíbù ọmọ ọkùnrin láti mọ̀ pé ni òun là máa ń gbọ́ lábùjú mi tàṣíbù lẹ́yìn ìjẹ́ bàbá òkúkú bàbá rẹ̀ lẹ̀ àti ìyá àti ọmọ obìnrin àti no ó fi bàbá lẹ̀ ẹ má jẹ́ nfọmọ sí kí àpọ̀jù yẹn lè wà lọ rárá ó fi bàbá lẹ̀ àti ìyá àti àwọn bọ̀dá rẹ̀ pété àsìbò wa nọgbẹ́yà bí ó ó fi bàbá lẹ̀ ìyá lẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin yìí tó bá wò kó jẹ́ òkè lọ́kùnrin ìparí ó jẹ tààfíìmù mẹ́ bàbá tó yẹ kó ọmọ ìyá náà lè jẹ tààfíìmù ṣùgbọ́n tó bá ti pàdé pẹ̀lú bàbá àá gbọ́dá fún bàbá wọn lọ ẹ pé tá kọ́kọ́ bàbá àti ọmọ pàdé sani ó jẹ tàṣíbù bẹ ọmọ jánibu alùbùnúwà làwọn agbésíwájú lẹ́yìn lọkùtì òbúwà lẹ́yìn náà làwọn ọmọ tó ṣe àlòkúwà tọmọ ìyá ọmọ ìyá yìí náà tún àtún agbọ́lá fúnra wọn sábà ń jánibu òbúwà àbùnúwà ọmọ ọmọ náà tún ní ìpele tó jura wọn lọ ọmọ olóṣùmọ́jù èèyàn òkú fi ọmọkùnrin lẹ̀ àti ọmọ ọmọ ọkùnrin àmì ìdíná jẹ tààfíìbù ṣùgbọ́n nínú ogún ìtàní ọjẹ tààfíìbù mẹ́ ọmọ ọkùnrin káyipẹ́ jánìbù ti bàbá ní obì bàbá alẹ́ àti bàbá bàbá àmì ìdíná jẹ tààfíìbù ṣùgbọ́n jánìbù ló wà akọ́wà bàbá bẹ́ẹ̀ ló fi ọmọ ìyá lẹ̀ ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin àti ọmọ bàbá lọ́kùnrin àwọn oníjẹ tààfíìbù mẹ́ ọmọ bàbá mi lè láti ṣe lálàyé síwájú bákan náà nínú tá a ti lálàyé òní pé ní kèfèrí òní jogún mùsùlùmí mùsùlùmí náà ní jogún kèfèrí wọ́n pé nínú mawani ọ̀lẹ́ẹ̀rì òní ìṣẹ̀láfù dì ànábì ní kèfèrí òní jogún mùsùlùmí mùsùlùmí òní jogún kèfèrí. náà wọ́n sẹ́ra kan wá wáyé pé àwọn kèfèrí wá ń kọ́ sán jogún ara wọn ẹ̀kọ́ àtàlàyé àbí àyíwá kèfèrí kan ẹ̀ka jù tó ló ń tẹ̀lé anábì Musa bó ṣe ẹ̀ka sọnù tó ló ń tẹ̀lé anábì Musa ṣèṣèké kò tẹ̀lé anábì Musa ayọ̀ àti nasọ́ra nasọ́raníyù kọrin yó tó ló ń tẹ̀lé anábì wa Ìsá bóyá nasọ́raníyù ní ọkọ yahudiyatu ní ìyàwó tọkọ bá wá kú fáńlẹ̀ jogún ara wọn àbá lè jogún ara wọn ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí a ní àwọn àfa kan sọ pé ní àlìkúfúrú ah, millatun wahida gbogbo kèfèrí ìkẹ̀kẹ́ náà ni wọ́n ìkẹ̀kẹ́ náà ni wọ́n ẹ̀rẹ̀ jogún ara bọ̀ sí tọ́ka mùsùlùmí bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀pẹ́ kúfúrú kó gbogbo wọn pọ̀ ọ̀nà tágbà àti kúkúrú ló dé kí ni ló yàtọ̀ ìkan gbọ́gí bọ̀pẹ̀ ìkan eh, nínú àtúnpè kọrin yó sálẹ̀ jogún ara wọn àní kúfúrú mi látò wàhídà àárínú àfàtọ́ ni à pé ọ̀rọ̀ kan wà pé àwọn alùbíyà ìyànà tó bá yàtọ̀ àlejò jogún ara wọn o pé yẹ̀wúdí ò ní jogún náà sọ́ra àfárá náà ní jogún yẹ̀wúdí náà. àwọn ẹni tí wọ́n á lókàn wa mùsùlùmí ọ̀rọ̀ tí wọ́n kò kàn wà á tó nínú àfáà ní tó bá yẹ kìtà àbí yù ni àwọn tí lẹ́pẹ̀ẹ́ lágbèjọ yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ẹgbẹ́ kìtàbí yù ni ẹ̀rì àti kìtàbí yàtù wọ́n lè fi gíní wọ́n lè jogún ara wọn àbí kọ́ ọmọ jẹ́ kìtàbí yù lẹ́gbẹ̀ẹ́ kan bíi ó jẹ́ yẹ̀wùdí kí wọ́n fẹ́ràn kẹta bíi pé ẹni táwọn náà sọ pé àwọn náà ní tírà táwọn ń tẹ̀lé tí bàbá lọ jẹ́ nàṣàrání ẹnu àfàtàn lè jogun ara wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ọmọ jẹ́ kìtàbí yù èkejì wa lọ jẹ́ wàsá ní yù ẹbọ gíbọ̀ pẹ̀ bóyá ọmọ jẹ́ kìtàbí yù sí ó ní àbí nàṣọ́rọ́ bàbá lọ jẹ́ wàsání bọ́gìbọ̀pẹ̀ àwọn onírú yẹn ò lè kò lè dégé ni àlejò gbára ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ń bí orílẹ̀ kan mùsùlùmí lọ títí nítorí kan ni àwa mùsùlùmí láàrin ara wa gbogbo àwọn nǹkan yìí la ṣe lálàyé fúnra wa ní inú ìdánilẹ́kọ̀ọ́ tí o ti ṣíwájú kí Ramadan tó wọlé sọlọ́mà sọ́nà àtàlà kò ṣe àlékún àgbóyè rẹ̀ fún wa èyí tá a ṣe yìí ó jẹ́ mọ̀rọ́jà fún gbogbo tá a ti kọ́ ń gbà wọ́n rò pé eléyìí kò kún tó ń ti kọ́ síwájú wọn láti tún fi ran wa létí nígbà bí tẹ́sí kẹrọ láti ṣe lé bóyá táyé wá gbà wá ká ṣe iṣẹ́ ìyọ̀kẹ́ sí méjì ká gbé bọ́ọ̀dù wa àtòfin ran wa létí kọ́nà bá sọ́nà àtàlà kọ́mọ́tà ìṣẹ́ rọrùn fún wa. Naam. Uh, ah. Tani ó dáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́. Yóò sì dáhùn ìbéèrè náà pẹ̀lú àlàyé. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé ní. èèyàn kan kú wọ́n á fi ìyẹn pé ìyàwó ló kú wọ́n á fi ọkọ rẹ̀ lẹ̀ ó fọkọ lẹ̀. bákan náà ó fi ìyá àyálẹ̀ àti ìyá bàbá. ó wá fi bẹ́ẹ̀ ni. ọmọ obìnrin méjì sílẹ̀. àti ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin kan fáwọn pé níbọ̀dá rẹ̀ àbábúrò rẹ̀ ọmọ ẹ̀yà ọmọ bàbá náà à ń fẹ́ni tí ó bá wa ṣàlàyé ilé òkókó ó fi ọkọ lẹ̀ àti ìyá ìyá àti ìyá bàbá àtọmọ obìnrin méjì àti ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ lọ́kùnrin ẹyọkan. tani ọba wa ṣe é báyẹn ti gbàgbé mi ọwọ́ ọwọ́ kan àtàbọ̀ lárí lókè àbọ̀ntì ẹ̀yẹ̀ méjì ẹ̀yà àfọ̀gbà wa sí. ẹ máa sọ ìdí. à ń torí pọ́ mọ́tò wa ọkọ̀ jẹ́ wa ni wa fọ́ àmọ̀ sí rúbọ wa. ẹni ìyá ìyá ìyá one over six. wọ́n ní ìyá bàbá náà ẹni lọ́kàn méjì lásán ó lè jẹ́ ọmọkùnrin the third. Mm-hmm. wọ́n ní ọmọ bàbá ẹni tó bá ṣẹ́kù àbí ẹni tó bá ṣẹ́kù yẹn rógún ọ̀la ń pè yóò tó ti ò níye kí ló dìde ò níye láàrin wọn kí ló lè jẹ́ mẹ́yẹn tààfíìbù ni tọ̀ tó bá ṣẹ́kù tó bá ṣẹ́kù máa jẹ́ ìyẹn la fẹ́ pé alfurudu ni mọ̀kọ́dára lápá ọmọ ẹ̀jú kájẹ tààfin wọ́n gba àbá ṣí ẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n gba àbá ṣí wọ́n ṣí níbo náà ti ṣí. ẹ́ broda àánú yóò ẹ́ ayọ̀ grandmother àti father, àbí grandmother méjèèjì grandmother ìyá ìyá àti ìyá bàbá àjọgbà one over six ni àṣàlàyé ẹlẹ́kan wọ́n ti pẹ́ máa tẹ péréte pé ìyá ìyá one over six ìyá bàbá náà one over six àwọn méjèèjì ń já dá mẹ́rin wọ́n jọ wà ń kó kan náà one over six ni wọ́n jọ wọ́n jọ pín. níbo làásẹ̀ wá fẹ́ mọ̀ pé nǹkan ó ṣẹ́kù tá a fọ̀ mọ̀ pé bóyá ọmọ bàbá ó ṣe kí ni yóò jẹ bó la ti mọ̀ pé nǹkan ó ṣẹ́kù ẹja ò bóyá yóò wá jẹ pé bọ̀dá òfó jẹ àbí kò ní jẹ báyìí wọ́n á bẹ́ẹ̀ wò pé yóò jẹ èèlò ni a kún gbogbo ogún èsì nípínlẹ̀ àwọ̀ etí àwọn nọ́mbà ìpàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ilé lọ́nú ẹ̀ èèlò ni twelve ẹni tó yẹ one over four nínú twelve èèlò tiẹ̀ one over six nǹkan tóba tiri nkọ kó bá wo tóba tiri ni sísì bá wo ẹnu gbogbo ẹkú sí tàbí kí ló ṣẹlẹ̀ yẹn àwọn olùtìṣẹlẹ̀ ẹ̀ rí i pé twelve tá a gbé ní gan kọ́ ni ó jẹ́ pinlẹ̀ mọ́ kí ló jẹ́ pinlẹ̀ thirteen ṣé bọ̀dá òkú àjogún àbí òní jẹun ẹ̀ àìpé àlìbákì nǹkankan òde gíní kò ṣẹ́kù mọ́. ẹ̀sùn ogún yẹn lọ́dọ̀ àwọn àsábùlù fòrúdù náà ní ọkọ̀ àríkù. ó yẹ àbí òye àgbẹ̀jọ́wé kan ní gbogbo ilé láti ṣe síwájú. òkìká tún fún alákòjọ́wé mi èèyàn kan kú. ta ló bá a ṣàlàyé láì tí ì sọ́kún náwó. náà èèyàn kẹ́kọ̀ọ́ ó fi ìyàwó méjì lẹ̀. bákan náà ó fi àwọn ọmọ obìnrin méjì lẹ̀. akana ó fi ọmọ ọmọ lóbìnrin mintul ibni ẹyọ kan lẹ ó fi ọmọ ọmọ lọ́kùnrin ibnul ibni ọmọ ọmọ lọ́kùnrin ẹyọ kan lẹ bákan náà ó fi ẹ̀gbọ́n lọ́kùnrin naam abdallah wàá ṣàlàyé rẹ̀ mọ́. kọ sílẹ̀ kálí nítorí kí náà ń gbọ́ wọn ní báyìí nítorí kọ́ ọmọ wà. àwọn obìnrin àgbà tó bá tírì nítorí kíni nípa ti jẹ ọ̀kan lọ onígbà kankan nítorí kíni. Okay. grandson nígbà kankan torí pé àwọn ọmọ ti wà. Bọ́lá náà nígbà kankan. ó gbà àbí e, gbà ego kò gbà ẹ̀gbọ́n na m Nam grandson wa alibaki a alibaki. Bọ̀dá ńkọ́? nítorí kí ló fi nígbà kẹ́kẹ́ ń tẹ̀. tó tábà tẹ̀ ní tàṣíf aṣọ fún alẹ́ kan jáníbù bùnúwà ìjọmọ gẹ́gẹ́ tí ó ju tí kìíní lọ òkú wà lọ tó bá jọ pàdé mi lòun nígbà àwọn àwọn bóyá gáàsán gbàǹsì yóò dọ́dẹ̀ àbí kò ní dọ́dẹ̀ kẹ́ni ẹni twenty four àwọn ìyàwó gba mélòó mẹ́ta ní twenty four fifteen ó jẹ́ nineteen nineteen mélòó ló kúnlẹ̀ ta ni ó gba five yòókù grandson ó pé àbí ó pé ó ti tọ́ síbẹ̀ kí ni wọ́n á tẹ̀lé ẹ́. yóò jẹ́ kí ni nígbà tí grandson bá ti wá gba ẹ̀ fún àti granddaughter jọ wà ní ipò kan ni yóò wá fa oríire fún un náà ká ah, ọmọ ìyá mi ìwọ náà máa bọ̀ torí pé ìtọ́jú wa pò kan náà jẹ́ kó kó kájú ò bá fọmọ ọkùnrin bẹ̀ yẹn ní lẹ́wọ̀n tó gùn yẹn lọ ọ̀dọ̀ bọ̀dá òkúni lọ torí tutọ́ di ti pé látọ̀dọ̀ àwọn ọmọ òkú lóbìnrin ọmọ ọmọ obìnrin ò lè jẹ kankan mọ́ bẹ́ẹ̀ nígbà tó ọmọ ya rẹ ọkùnrin ló kó bá kí péjọ wà ń bò kánà á jọ pin ni ayẹ pé ìyẹn là ń pè ní àlàáhù sàáyid tó bá jọ pin bóun náà ti wá pin. ọkùnrin ó pa gba ìlọ́po méjì obìnrin irú ogún wo kí là ń pè yín kí ni orúkọ tá ń pè yín abẹ́ kí ló fọ́ọ̀lù sí ẹ́ àlàáfọ́ bá tú ẹ́ bìlẹ̀gáyìrì àlàáfọ́ bá tú bìlẹ̀gáyìrì ní ìfẹsẹ̀lẹ̀ mo ní òpó yé àbọ̀ àlíyà ìgbélé ilẹ̀ máa ń sọ tẹ́lẹ̀ àbí. ó ṣe pàtàkì ká ṣe mọ̀rọ́jà rẹ̀ ká náà ṣe rọrùn ẹjẹ́ àfẹ́ sẹ́yìn ọ̀kan ṣe àbí méjì sí torí pé àǹtá fẹ́ kọ́ nípa ogún ó ti fúyẹ́ káàkiri parí ẹ̀ ló ká mọ́ lọ sí báàbù mi mo sọ ma pé jẹdúnjẹdú ẹ̀ kọ́ ni tá à ń ṣe àkànràn ṣùgbọ́n yìí tí à ń ṣe lọ́wọ́ yìí náà tó bá gbógun tí ò wọnú púpọ̀ wọ́n náà lè ọdún kínní à ṣàlàyé ẹ̀ fún ọ. náà òkúkú àbí ta ni ó mú mọ́sálà wa nu wa ẹ̀yẹ́ ká náà mọ́sálà wa fúnra wa. Babalọ́lá ẹ fún wa ní kan. Ó fi ìyàwó kan sílẹ̀. Ọmọ obìnrin mẹ́ta. ọmọ ọkùnrin méjì àti ìyá àti ọmọ ìyá ọkùnrin méjì. Oyinba, òkúkú fìyàwó kan sílẹ̀, ọmọ obìnrin mẹ́ta, ọmọ ọkùnrin méjì, ìyá kan àti ìyá àwọn ọmọ ẹ̀yà táwọn ọmọ ẹ̀yà no àwọn kọ́ náà ṣe ṣùgbọ́n ètò ẹmú pẹ́ ṣẹ̀wá nílẹ̀ máa kí o. náà sálẹ̀ bá yẹn ránṣẹ́ àlàyé sábà yẹn jẹ́ arákùnrin bíi bísí mi láti. kí ni ìyàwó jẹ nítorí kí ni wọ́n lọ láyé jẹ lórí pọ́ ọmọ ti wà. Mhm. Wọ́n àpá tuntun ọdún torí kí ni torí kí wọ́n ti jẹ́ ọ̀kan lọ. Ẹ ti fòfin o ẹni àgbà ọmọ wa sí. Àyà bọ̀dá ń kọ́. Kí ló dé? Ó kọ́ ọmọ tiwa ẹgbàá yìí. Àyà ibi tí wàá ṣẹ́kù. Pé bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ tó lọ. Ó yá ẹ̀ wá ràn lọ. Ẹ̀yin lọ rẹ̀ wọ́n. ìyàwó anaba eight ọmọbìnrin mẹ́ta lọ́ba three àyà ọmọkùnrin ẹni yẹn kú nígbà àyà sátún ni ó ṣàlàyé ibi tẹ́yìn tó gbé ìgbà tó tó ga díẹ̀ ta ni ó ṣàlàyé ẹ̀yà làkàṣẹ́ra. sani ma gbọ́dọ̀ ní wáyé ìyàwó wọn wà ní ọmọbìnrin yẹn ń kọ́. alùbákí ọmọ ọkùnrin àtọmọ obìnrin kí ló ọmọbìnrin kí ló ṣẹlẹ̀ sóun náà mẹ́ẹ̀ kí ló náà fẹ́ jẹ yẹn asọ́ba tààsìbù ló máa jẹ ogun tí ò dé kíni tí ò níye nígbà tó ti pàdé ọkùnrin tájẹjọmọ ayọ kí náà pẹ̀lú àlàásọba yọ àlàásọba tó ìlàfẹ yìí bó náà ti wá pín ọkùnrin yẹn mo bí ní àlọjìnà mi táwọn káyipá àlọjìnà àtúntàlẹ wọn ni ìrọ obìnrin àkàwọn mẹ́ta ọkùnrin àkàwọn mélòó lẹrin. àbí sáyẹ̀nsì asúnmọ̀tálà tàbá gẹ̀ẹ́sì sí ìdíwé tún nìyẹn lọ. ó ti àwọn alálẹ̀ gbà á. àyà yìí tó kàn fí ni àǹfààní yẹn nígbà tá a ti rọmọ ọkùnrin ẹ bá ti rọmọ ọkùnrin àtọmọ obìnrin ẹ má fọmọ obìnrin ẹni kankan náà mọ àbọmọ ọmọ ni ọmọ ọmọ lọkùnrin àtọmọ ọmọ lóbìnrin bẹ́ẹ̀ ni ọmọ ìyá ọmọ bàbá lọkùnrin àti ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin ọmọ ọ̀yọ́ ọmọ obìnrin bàbá ẹlòmíràn máa jẹ tàṣíbù ni bẹ́ẹ̀ lọ́mọ ọmọ bàbá lọ́kùnrin àti ọmọ bàbá lóbìnrin náà máa jẹ bẹ́ẹ̀ jogún àwọn yẹn tó bá ti pàdé obìnrin òní ní ìmọ̀ yóò jẹ ogun lójijì ni yóò jẹ tàṣíbù ẹjá fẹ́ yọ kan káfẹ́ hàn lọ́fẹ́. náà tani fún amọ́sálà aláyọ̀ fún amọ́sálà tó yí báyìí ẹyẹ fún alẹ́ yọ kan. ok bóyá ìyàwó mẹ́rin. bábá tiẹ̀ ní mọ́sálà tó yẹ níyàwó ju mẹ́rin lọ bó lẹ́rẹ̀ gbogbo ẹ̀ orí mẹ́rin àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ lábàámọ̀ alẹ́ karùn-ún òun ológun gbà ó ti kọjá ó ti kọjá ó ti gún gírí kọjá ewé ń gbà wọn. náà ẹ̀hẹ́n ní àfi a ní báwa náà wọ̀ tí tíkébè báwa náà wọ̀ yẹn náà ẹ̀ kò sí alẹ́ karùn-ún because ìyàwó tó jẹ́ kéfèé tí tọ́kọ jẹ́ mùsùlùmí ìyàwó náà ṣì ní eh, ah, ọmọbìnrin àti bàbá bàbá. àti ọmọ ìyá lọ́kùnrin. Ẹgbẹ́ yàtọ̀ sórí Nà àfáàní wọ́n sí ọmọ kí o rẹ̀ kó wá dáhùn. ẹ̀yà. ìyàwó mẹ́rin èlò làwọn jẹ. ọ̀nà báyìí tí nítorí tí mi. ẹ̀yà. ní ọ̀kadà àwọn ọ̀kẹ́ àwọn ìyàwó yá. ẹ̀hẹ́. àwọn ọmọ ń kọ́. ẹ̀hẹ́ ẹ̀ à ń gbọ́ bàbá bàbá ń kọ́. ọ̀nà bá ti mi yẹ sọ́lẹ̀ mi ọ̀nà bá ti nítorí e kíni ọ̀nà bá ti nítorí e kíni. torí ọmọ ọmọ rẹ̀ tó kú ẹ̀kọ́ ọmọ rẹ̀ ló kú sí ọmọ rẹ̀ tó kú lọ́mọ láyé ọ̀dọ́ òkú ẹ̀rẹ́ bá ẹni tì àwọn èèyàn bá wọ̀ látọ̀ akúntò. ayọ̀ ara mẹ́rin láwọn akọkùnrin yẹn sí. èsàn nẹ́kọ̀ ọmọ kan ayọ̀ ara àwọn obìnrin yẹn kọ́ fún láti kàn án ayọ̀ ara wọ́n gbà. Now, uh-huh ẹgbọ́ ọmọ kí ni ọmọ ìyá àbọ̀mọ bàbá tọmọ ìyá ọmọ bàbá ni àbọ̀mọ ìyá nìkan àbọ̀mọ bàbá kò ní jẹ káyipọ̀ ọmọ bàbá náà ni kò ní jẹ káyipọ̀ ọmọ ìyá náà ni kò ní jẹ nígbà táwọn ọmọ ṣe kí ni láti wà. alhamdulillah eléyìí ni bí a ṣe tó fún mo lérò pé ní rìvírẹ̀ tá ṣe yìí náà ó tún máa rántí díẹ̀ díẹ̀ ọlọ́run kò ṣe àlékún àgbọ́yé rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين